olórin tá à ń pè yín. ẹ ṣe láti ibi tí mo ti bẹ̀rẹ̀ láti inú akọrin nígbà tí mo wà ní kékeré torí bàbá mi tọ́lọ́run jẹ́ tí mo ti pàṣẹ wọn jẹ́ ènìyàn àwọn náà jẹ́ ọ̀gá akọrin nínú ìjọ yẹn so wọ́n wá àjọ wà àjọ wà so mo wá bẹ̀rẹ̀ sí kọ́ orin láti kékeré mo bẹ̀rẹ̀ sí lùlù àti bẹ́ẹ̀ wọ́n á kó wa láti akọrin èwe wá sí akọrin àgbà láwa ta ní ẹ̀bùn díẹ̀díẹ̀ so láti akọrin èwe náà ti kó wá sí akọrin àgbà pé àwa náà ti tó láti darapọ̀ mọ́ àwọn akọrin àgbà so àti bẹ̀rẹ̀ lọ́ra àwa náà ti ń bẹ̀rẹ̀ sí gbogbo àwọn ẹ̀bùn tí àwọn àgbà ní táwọn tó àwájú wa ní abẹ̀rẹ̀ sí mú lára wọn àwa náà mú lò so ibi ìlú láti kọ́kọ́ bẹ̀rẹ̀ so àwa bẹ̀rẹ̀ sí graduate títí tá a fi bọ́ sí. ẹ lè lulu bẹ́ẹ̀ ṣe wà yìí. mo lè lulu àwọn olùwọlé lè lù. mo lè lulu àgbámọ́lẹ̀ bí àkóbá. àgbásókè kọ́ gbogbo ẹ̀ náà mo lè lù kò sí ìlú kò sí ìlú. láàdì èwo làgbàsókè. àgbàsókè gbé drum set làwọn fẹ́ sọ ṣe o àgbàsókè kò sí bẹ́ẹ̀ sẹ́ máa lu drum set tẹ́ ẹ̀ lè lọ́wọ́ lọ sí òkè láti sọ pé ẹ lù kò lè yéèyàn so àti bẹ̀rẹ̀ wẹ́rẹ́ náà láti bẹ̀rẹ̀ tí ìgbà tí Ọlọ́run wá dẹ̀ wá ràn wá lọ́wọ́ tí àwa náà fi jẹ́ ẹni tó lè máa kọrin tó jẹ́ lè máa dùn létí aráyé díẹ̀díẹ̀. dádì tí èèyàn bá fẹ́ kọrin ṣe dandan ni ẹni yẹn gbúdọ̀ létí ìlú kó tó lè sọ pé òun fẹ́ máa kọrin abẹ́ni tó bá ti lẹ́bùn orin nìkan ló lè kọrin ah, tí ó bá létí ìlú ó lè kọrin anybody can kọrin. ọ̀nà méjì ni sà mà téèyàn bá ní etí ìlú ó lè kọrin á tún ràn lọ́wọ́ nínú iṣẹ́ orin tó ń ṣe á tún ràn lọ́wọ́ kò ní sèpá pé kó máa máa sọ bíìtì nù ṣùgbọ́n téèyàn bá mọ ìlú lù tó ní ẹ̀bùn orin tó bá ń kọrin kò sí bó ṣe ní orúkọ tó àbí bó ṣe lókìkí tó ó likely ní àwọn ìgbàgbà kan kó máa sọ bíìtì nù kó máa kó máa wọ ìyẹn là ń pè ní off key bí ká máa jó lọ báyìí kó o máa lùlù lọ báyìí. so irú àwọn yẹn bóyá pé ọkọ lọ́nkàn fún ọ lẹ́bùn yẹn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí develop ẹ̀ nínú akọrin tí yáwọn náà fi jẹ́ èèyàn tán náà dẹ̀ fún olúdọ̀fẹ́ tó ń jẹ́ olórin. Eh, dáàdi kó tó wá di pé a lọ sí sáà ibi tó ń wà ká bìyín lé nìyẹn tèmi àti ẹ̀gbọ́n rí ajọ́ ń fà kẹ́ ẹ tó bá wa dé láti fẹ́ bá wa ṣètò ẹ̀ sà ẹ tún ní nǹkan míì yàtọ̀ sí orin kíkọ tó jẹ́ bí ẹ̀bùn tẹ́ ẹ tún ní. ẹ yàtọ̀ sí bọ́nà mo ti sọ ṣáájú yàtọ̀ sí pé ọ̀tọ̀ ni ẹ̀bùn orin ọ̀tọ̀ ni ẹ̀bùn ìlú wọ́n máa ń kọ́ ìlú àwọn èèyàn lè máa ń lẹ́bùn ẹ̀ ṣùgbọ́n tó bá ti rí pé èèyàn ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ń lù díẹ̀díẹ̀ ọmọ gbà ó dàbí pé ọmọkùnrin máa ní ẹ̀bùn tó ráwọn kan lù níbi tí táwa náà ti ṣe kékeré ní akọrin èwe ṣùgbọ́n ìgbà táwa bẹ̀rẹ̀ táwa náà ń tẹ̀lé àwọn ọ̀rẹ́ wa kiri nínú àwọn ìjọ tó kù tàbẹ̀ sí ń lu drums tàbẹ̀ sí ń play àwọn oríṣiríṣi ìlú wọn láti sọ pé káwọn àgbà yẹn ìbàdàn tí ní tàn tó jáde lọ́wọ́ wa àwọn náà wò pé ó tó káwọn fi ibi sílẹ̀ fún àwọn ọmọ ìkó má bọ́ sí ìtìjú fáwọn sọ̀tọ̀ ní ẹ̀bùn orin ọ̀tọ̀ ní ẹ̀bùn ìlú. olówó dàgbà Babátúndé Peter ẹ má bínú pé ó kọ̀ la fi pọ̀ baládé ẹ má bínú púpọ̀ àwọn ọmọ ìlú yìí ń wò yín báyìí ń wò pé.